إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad níjókòó tòní lágbára Ọlọ́run Ọba àkòrí tí ó tóbi púpọ̀ ńlá fẹ́ máa ṣíwò yẹn ni pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó bá ṣe nǹkan ní èèwọ̀ ẹ dákun àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ á jìnnà sí i ọlọ́run ò ní í pe nǹkan kan léèwọ̀ àfi kó jẹ́ pé aburú ńlọ ṣodo síbi nǹkan náà ọlọ́run ò ní í ṣe nǹkan kan lẹ́tọ̀ọ́ pé ká máa ṣe tá a bá tù wọ̀ àfi kó jẹ́ pé àsánsán kìkìdá oore ńlọ́jẹ́ tàbí kó jẹ́ pé ètò pọ̀ jù ń bẹ lóore ọ̀pọ̀ ju aburú tíntínní èyí tó lè wà nínú rẹ̀ lọ níjókòó tó ní lágbára ọlọ́run ọba ọ̀rọ̀ nípa àríbà owó èlé ní gbígbà ó ní a máa bára wa sọ̀rọ̀ lé ní orí àsìkò tá a wà yìí ó jẹ́ àsìkò àtàkùn tó ṣe pé owó èlé ní gbígbà bí ìgbà pé tiẹ̀ ṣe èèwọ̀ mọ́ bí ìgbà pọ́nlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò sí léèwọ̀ nínú tírà rẹ̀ bí ìgbà pé ẹ̀tọ́ oníkàgbowó èlé ńlọ́pọ̀lọpọ̀ ni a ṣe ń gbà á mùsùlùmí ń gbowó èlé kìrìsìtẹ́nì ń gbowó èlé àwọn olóòṣà àbílẹ̀ àwọn náà ń gbowó èlé àwọn náà ń gbowó èlé ìjọba gan fúnra rẹ̀ ó tún ń gbé owó èlé ó ń gbé lárugẹ ìjọba yóò yá àwọn èèyàn ní lónù yóò tún fi àfikún díẹ̀ yóò fi kún báńkì bẹ́ẹ̀ yáwó báńkì yóò gbowó èlé àwọn alájẹsẹ́kù bẹ́ẹ̀ yáwó lọ́wọ́ àwọn náà tún gbowó èlé ìhàwó ni Islam kọ sí owó èlé ní gbígbà kí n dájọ́ owó èlé ní gbígbà bákan náà títorí kí ni Allah subhanahu wa ta'ala ló fi ní ká má gba owó èlé àwọn aburú àwọn aburú wo oní ń bẹ níbi owó èlé ní gbígbà yálà fẹ́ntì ń gba gangan ni àbí fún àwùjọ ọ̀nà mélòó gangan ńlọ́wọ́ èlé ńlọ pín sí. eléyìí àtàwọn nǹkan míì náà tí ó tún ṣe kókó ṣe kókó oní tí a máa gbéyẹ̀wò níbi ìjókòó ti tòní. ohun tí ń jẹ́ rìbá lọ́dọ̀ àwọn àáfàá oní aziyadatu fiddain ala ra'sil mal kọ́lát àwòkáthorat ó ní ìṣàfikún lórí gbèsè èyí tẹ́nìkan tó yá lọ́wọ́ wa ó yá forty thousand naira lọ́wọ́ rẹ̀ òun lẹ́yìn oṣù mẹ́ta tí ó bá dá padà yóò fi ten thousand kún ó jẹ́ fifty ten tó fi kún ó ní rìbá ó ní ziyada ó ní àlékún èyí tó gun gbèsè èyí tí wọ́n yá lọ́wọ́ rẹ̀ yálà àlékún yìí ó kéré ni àbọ̀pọ̀ ni èlé ńlẹ̀lẹ̀ ń jẹ́ ẹ dákun ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run bá ẹ jẹ́ ọmọnìkejì wa ẹ jẹ́ ìyẹn wá sunkún bọ̀ nílé ọlọ́mọ wọn lè wálé láti school torí school fees kódà final year ńlọmọ yìí wà ó kọ́kọ́ jáde yunifásitì kó náà ṣe service kó náà wàá bọ́ síta kó máa ṣiṣẹ́ kó máa wàá wúlò fún àwùjọ bàbá rẹ̀ sunkún wá sọ́dọ̀ rẹ̀ olówó tí ó fi kọ́ pọ́rọ́jẹ́kìtì olóhùn sí hundred thousand naira ọwọ́ aṣọ fún pé nojú nù kò sẹ́kún ní ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé ìfọ̀n láǹfààní oṣù mẹ́fà ló fi dá padà àlàfo oṣù mẹ́fà tó fi dá padà tó bá ti ń kó bọ̀ wá fún mi ọ̀làǹfààní láti máa kó wá díẹ̀díẹ̀ ṣùgbọ́n jẹ́ kí gbogbo rẹ̀ kó jẹ́ one twenty thousand naira ó tún gba twenty thousand naira lélẹ̀ ọgbà lọ́wọ́ rẹ̀ ọ̀ọ́ mà ní kò mà sójú àánú kàkà kò mà sí lójú rẹ o ọkàn rẹ mà lé o ọ mà sì bẹ̀rù Ọlọ́run Ọba rárá o ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run Ọba Ta'ala owó èlé ní gbígbà ẹ dákun ẹ sí i Ọba ò fẹ́ náà ò fẹ́ má ya àdìkú ta sẹ́rù ẹ nì ó fúyẹ́ máa láàánú lójú owó èlé kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam èèwọ̀ oníkàgbówó èlé nínú ṣẹ̀ríà Islam nínú àyá al-Qur'an nínú suratu al-Baqara Allahu subhanahu wa ta'ala ọlọ́run bá ń sọ fún wa níbẹ̀ wípé ya ayyuhal ladhina amanu taqullah wa dharu ma baqiya minar riba in kuntum mu'minin ọ̀n lẹ́yìn tí ẹ gbà mí gbọ́ lódodo ẹ páyọ̀ ọlọ́run gbogbo ń tó ṣẹ́kù lówó èlé tẹ́ ẹ ti ń gbà látòní lọ ẹ jáwọ́ ń bẹ̀ ẹ gbọ́dọ̀ gbowó èlé kankan in kuntum mu'minin táyé pé tòótọ́ lè bá jẹ́ mùmíní o tẹ́ ẹ gbèmí ọlọ́run bá gbọ́ lótìtọ́ àti lódodo ẹ gbọ́dọ̀ gbowó èlé mọ́. níbẹ̀ ọlọ́run sọ pé in kuntum mu'minina tẹ́ bá jẹ́ onígbàgbọ́ òdodo níbẹ̀rẹ̀ ó ní ayọ́ alladhina amanu taqullah ẹ̀yin tẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ bẹ̀rù ọlọ́run bá. ntọ́jú wí àwọn gbólóhùn méjèèjì ni pé kò sẹ́ni láǹfààní láti tẹ̀lé àṣẹ ọlọ́run àfẹ́ntabárí sífàtò takuwa àti iman ìròyìn ìbẹ̀rù ọlọ́run ìpáyọ̀ ọlọ́run ẹ̀ńtabárí lára rẹ̀ irú ẹni báwọn òní yóò lè tẹ̀lé àṣẹ ọlọ́run òní yóò lè pa òfin ọlọ́run ni yóò fi pamọ́ ìdí náà tó fi jẹ́ pé ọlọ́run ọba wí báwọn. nínú ààyè míì nínú suratu ali imran aya one thirty àádóje ọlọ́run yá ayọ̀ alladhina amanu la ta'kulu riba àdìhàfà mùdàn àfàtàn wattaqullah ọ̀hún lẹ́yìn tí ẹ gbà mí gbọ́ lódodo owó èlé ẹ má mọ̀ gbà á ẹ má jẹ owó èlé mọ́ àdìpèlé lórí àdìpèlé nínú àyà yìí àdìáfà mùdàáfà táwọn kò sínú májàmọ́ pé ńgbọ̀bá tó pọ̀ àdìpèlé àdìpèlé kódà bíbìrìbá bọ́mọ ní téńtìn ní báyìí bí ọmọ náà gún tó bá ti jẹ́ pé èlé tó gun orí owó ni èèwọ̀ náà tún ni nínú ṣẹ̀ríà Islam èèwọ̀ lọ́lọ́mọba ńlọ́pẹ́ nínú Suratul Baqara ọlọ́ni wa hallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ní títà rírà òun ṣe lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n owó èlé àlékún níbi owó tí ń yá ọlọ́run lè wọ̀ ni ẹ dákun ẹ jẹ́ á bẹ̀rù ọlọ́run bá nínú hadith òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam ó jẹ́ àmọ̀ wípé owó èlé gbígbà nínú àwọn ẹ̀ṣẹ̀ méje tí máa ń pa ìdárun ńlọ́wà hadith Abu Hurairah ọlọ́run bá níyọnu sí ijtanibu al-mubiqati sab'a anábì ní ẹ sáwọn ẹ̀ṣẹ̀ méje tí máa ń pa ẹ̀dá run tí máa ń kórè burúkú bẹ́ẹ̀ dà tó jẹ́ mọ̀ọ́lẹ́káàt tí máa ń kó ìparun bẹ́ẹ̀ dà àwọn sàbí ní wàmáhùn náà ya Rasulullah àwọn ẹ̀ṣẹ̀ wo làwọn ẹ̀ṣẹ̀ ọ̀hún eré òjíṣẹ́ ọlọ́run ànábì wàá bẹ̀rẹ̀ sí ní kà mí ní méjì mẹ́ta èyí tó kọ́ ni al-ishraku billah ìṣẹ́bọ sọlọ́mọba. nínú ẹ̀ náà ó ní akílò rìbá ìmáa jẹ owó ìlé yẹn ni pé owó èlé ní gbígbà sógúndogójì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ó ní ànábì sallallahu alaihi wasallam ńlọ́ọ̀kà kún nínú àwọn ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ kéèyàn ó di ẹni ìparun níwájú ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé ọlọ́run ọba ọ̀mà níṣẹ́ nìkọ̀ọ̀kan wa lẹ́ni ìparun ọ̀pọ̀lọpọ̀ àhàdíìfì míì ńlọ tún wá léyìí tí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó fi wá wa ní ṣọ́ra nípa owó èlé ní gbígbà nínú hadith òjíṣẹ́ ọlọ́run ọba sọ pé la'ana Allahu akila riba wa muwakilahu wa shahidai wa katibahu anabi ní èèyàn mẹ́rin oní ọ̀dẹ ni làánà ẹni ìgbéjìnà síkẹ́ àtàánú ọlọ́run nípasẹ̀ owó èlé ní gbígbà áàkìlà rìbá ẹni tí ń gbowó èlé lọ́wọ́ ẹni ẹni làánà ni ẹni ìgbéjìnà síkẹ́ àtàánú ọlọ́run ọba lónítọ̀hún ṣe. wàá mú wa ẹni tí ń fún lówó èlé ẹni náà ẹni làánà ni ẹni gbẹ́jìnà síkẹ́ àtàánú ọlọ́run ńlọ náà ńlọ́jẹ́ wákàtí báwò alẹ́ ní ti ń bá wọn kọ́lẹ̀ pé níjọ́ báyìí ẹni báyìí lágbájá ọ̀yáyé báyìí lọ́wọ́ tàmádò ẹni tí ń kọ́lẹ̀ ń ẹni làánà ni ẹni gbẹ́jìnà síkẹ́ àtàánú ọlọ́run ọba ni wọ́ṣẹ́ ayédèyí àwọn ẹlẹ́rìí déédéé méjì tí ń bẹ́ńbẹ́ lọ́jọ́ náà lọ́run pé tọ́ first witness àti witness kìíní àti kejì ẹni ìgbéjìnà síkẹ́ àtàánú ọlọ́run òní ajẹ́ ẹni ìgégùn òní wọn pẹ̀lú ọlọ́run mọ̀sánú wa o ìkẹ́ẹ̀rí ọlọ́run ọba mọ́màjì orí wa ta kété ẹni tí máa ń gbowó ìlé ẹni ìgbéjìnà síkẹ́ àtàánú ọlọ́run ni nígbà yí ànábì wọn ò ju bíi márùn lọ ẹni tí ń gbà ẹni tí ń fúnni ẹni tí ń kọ́ àtẹ́lẹ̀ dédé méjì lásìkò tá a wá wà yìí wá ń kọ́ ní pàtàkì jùlọ àwọn ilé ìfowópamọ́ tó sì pé máa ń gba owó èlé bẹ́ẹ̀ látòrí security àwọn tó ṣe pé wọ́n ń sọ ẹnu ọ̀nà tí wọ́n ń sọnù ilé ẹni làánà làwọn náà máa jẹ ẹni tí bá wọn píríǹtì ìwé tí wọ́n fi ń gbowó èlé ní báńkì ẹni làánà lónìí náà ẹni tó jókòó sí di kọ̀ǹpútà gbogbo wọn pátápátá bí wọn ṣe pọn látòkè délẹ̀ tẹ lórí mánéjà àtẹni tó kéré jù lẹ́nu iṣẹ́ àtẹni tí ń gbálẹ̀ ẹbẹ̀ ẹni làánà ò mọ̀ níwọ̀n yíyan rọpa àmọ̀túnmọ̀ làánà ẹni tó lọ́n ti gbé jìnnà síkẹ́ àtàánú rẹ̀ ọlọ́run ṣàánú wa o má gbé wa jìnnà síkẹ́ àtàánú rí ọlọ́run ọba ṣíálẹ̀ ní ìkẹ́ ṣíálẹ̀ ní àánú wọlé ìpè méjì rí ọlọ́run ọba wọlé la ilaha illallah. nínú hadith mi òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó sọ ń bẹ̀ wípé àríba bid'un wa sab'una baaban ahwanuha mithlu tiyani rajuli ummahu anabi sọ pé rìbá owó èlé ní gbígbà tabani a máa kà yóò tó bíi mẹ́tàlélẹ́ ní àádọ́rin sí mọ́kàndínní àádọ́rin ní làwọn ojú ọ̀nà ti ń bẹ fún owó èlé ní gbígbà èyí tó wá sẹ́pẹ́rẹ́ jù lọ lẹ́sẹ̀ ń bẹ òun níbi kéèkùnrin ọ sọ fún ìyá rẹ̀ wípé òun fẹ́ bọ́ ọ lásìpọ̀ bí kéèyàn bá ìyá rẹ̀ lásìpọ̀ ńlẹ̀ tó kéré jù nínú ẹ̀ṣẹ̀ owó èlé ní gbígbà bó ṣe pé àdìfì yìí ẹni àwọn àfọ kò lé lórí àwọn kan lọ́lá làáfíà àwọn kan sọ wípé ọ̀rọ̀ inú ẹ̀ ó kù díẹ̀ káàtó júgbẹ̀ lọ ni wípé ẹ̀wà jẹ́ abẹ̀rù ọlọ́run ọba ẹ̀jẹ̀ ajáwọ́ kòǹbì owó èlé ní gbígbà nínú àdìfì mi rìbá yàkúlùhù rọ́jùlù wàwà yàlám aṣáàdùn ìndàlọ́yì tààlà min sittatin wa thalathina zina kíyàn ọmọ àmà kó fojúlẹ̀ báyìí kó gbowó èlé ìyá rẹ̀ níwájú ọlọ́run ó ṣe déédéé ẹni tó ṣe sìnà nígbà mẹ́rin ó dín ní ogójì kọ́lọ́mùbá kó sànú wa yẹn ni pé owó èlé gbígbà ó lágbára pọ̀ lẹ́sẹ̀ níwájú ọlọ́run àyín tẹ́ ń gbà ẹ dákun ẹ jẹ́ á bẹ̀rù ọlọ́run ọba o ẹ jẹ́ á jáwọ́ níbi owó èlé ní gbígbà o tá bá ń sọ nípa owó èlé ní gbígbà àwọn tó kó ní ọmọ pọ̀ kó tó di pa lọ síbi eléyìn ẹ á lọ ṣe àkíyèsí títorí kí ni ìdí pàtàkì tọ́nà ọba Subhanahu wa tó fi sọ pé a gbọ́dọ̀ gba owó èlé ìkíní bẹ̀ ni wípé ìrẹ́tọ̀jẹ́ mùsùlùmí ọlọ́run ọba Subhanahu wa ó fẹ́ bọ́ ọ dáàbò bo owó rẹ kò fẹ́ káwọn èèyàn kí wọ́n jẹ níjẹ́ ti bàjẹ́ nínú àyá alukur'an ọlọ́ni wala ta'kulu amwalakum bainakum bil batili owó yín ẹ̀ gbọ́dọ̀ jẹ níjẹ́ ti bàjẹ́ níjẹ́ èrú láàrin ara yín yẹn ni pé ọlọ́run fẹ́ bọ́ ọ fi dáàbò owó rẹ ni rẹ tó jẹ́ mùsùlùmí. nkẹ́lẹ́ kejì saddu turuki almufdiya bil muslimi ila adawati akhiyil muslim gbogbo àwọn ojú ọ̀nà gbogbo àwọn ìwà gbogbo òṣèṣì pátá tó bá lè fa kí mùsùlùmí àtọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí kí wọ́n bára wọn ṣọ̀tá irú àwọn ìṣesí báwọn ọlọ́run fẹ́ bẹ́gilé ọlọ́run fẹ́ kí bára ẹni ṣọ̀tá kó ṣẹlẹ̀ láàrin yín ìdí nu tí Allah subhanahu wa ta'ala sọ pé owó èlé gbígbà tọ́lọ́run sọ pé ká sí. nínú ẹ̀ náà tó ni pé tajnibul muslim ma yuaddi bi ila halaki ọlọ́run fẹ́ gbéwò rẹ̀ mùsùlùmí ọlọ́run fẹ́ gbé ọ jìnà sí gbogbo àwọn ìwà pálapàla. Pala tó bá lè mú ọ di ẹni ìparun níwájú ọlọ́run subhanahu wa ta'ala nínú àdìs ta kà lẹ́ẹ̀kan òjíṣẹ́ ọlọ́run bá sọ pé ẹ jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ méje lẹ́yìn tó ṣe pé máa ń kó ìparun bá ẹ̀dá nínú àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ méjèèjì ọ̀hún ànábì dá kọ̀rìbá nínú rẹ̀ nínú ẹ̀ náà lára àwọn ìtòrí tọ́lọ́run subhanahu wa ta'ala tó fi ṣe pé ká máa gbọ́ owó èlé ọlọ́run fẹ́ fàtà abwabul birri àwọn ilẹ̀kùn dáadáa ọlọ́run fẹ́ sí ni pé láì ní fi èlé kún ọlọ́run subhanahu wa ta'ala ó fẹ́ kírẹ̀ tó jẹ́ mùsùlùmí kọ́ ọ máa ṣe eléyìí kọ́ ọmọ yẹn tó ṣe pé yóò ní kánú tí ò ní láàánú ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó ò ní láàánú rẹ̀ lójú ọlọ́run fẹ́ kélé yìí ó fẹ́ sílẹ̀kùn rẹ̀ lẹ̀ fa lára àwọn ìdí pàtàkì ní tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi sọ pé èèwọ̀ ni o mùsùlùmí kankan kò gbọ́dọ̀ gba owó èlé tá a bá ń sọ nípa owó èlé ní gbígbà oríṣiríṣi aburú onímọ̀ ń ìkan náà àwọn aburú èyí tí ń bẹ níbi owó èlé ní gbígbà ni wípé anahu dolmun liman tuamiluhu àbòsí ńlọwọ́ èlé ńlọjẹ́ fẹ́ǹtì ọ̀nba ṣe é pọ̀ ẹni pé ntọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀yá hundred thousand naira oníkófìsàn one thirty thousand naira so ntọ́gbà lọ́wọ́ rẹ̀ ntọ́gbà lọ́wọ́ rẹ̀ ntọ́wá san fún ọ lówó ó kéré pọ̀ sí ntọ́gbà lọ́wọ́ rẹ̀ ìmọ̀ àṣẹ báyìí àbòsí pátápátá ń lọ́jẹ́ níwájú ọlọ́run subhanahu wa ta'ala ẹ má sì jẹ́ àgbàgbé o ẹ̀ ń tà àbòsí ẹ̀ ń tà àyàn jẹ́ èpè tó bá fi yàn sẹ́ kò sí gàgà láàrin rẹ̀ àtọ́lọ́run bá subhanahu wa ta'ala yẹn pé ń bá yàn yàn jẹ́ irú ẹni báwọn ẹ̀ ń tọ́ yàn jẹun tọ́bi lè rawọ́ sọ́dọ̀ ọlọ́run pé tọ́ ọlọ́run bá o a lámarin báyìí ó sì yàn mí jẹ ẹ̀tọ́ mi ọlọ́run bá ń gbà lọ́rẹ̀ ọlọ́run bá ń fìyà jẹ so kò sí gàgà láàrin rẹ̀ àtọ́lọ́run nítorí mmatí òní yóò ṣe lára onítọ̀hún ọlọ́run gángan subhanahu wa ta'ala ọlọ́run lágbára kọ́yàn wá jẹ torí pé ńlọ dá wa òun ló ní kápá lórí gbogbo ẹ̀dá pátápátá tó ń ti bẹ́ẹ̀ náà ẹgbọ́n tọ́lọ́wọ́n bá wí ó ní ya ibadi inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharraman fala tadhalamu ọlọ́run lóhun ọlọ́wọ́n bá ó ń ṣe àbòsíṣe ó ń ṣe léèwọ̀ lórí ẹ̀mí ara òun láàrin ara yín náà ìmáa bora ẹni sí ọlọ́run ló ń ṣe léèwọ̀ láàrin yín fálà tàdọ̀ lámù ẹ gbọ́dọ̀ bora yín sí o yẹn ni wípé ẹni tí bá ń gbowó èlé ó ń ṣe àbòsí fún ẹni tí ń gba owó èlé lọ́wọ́ rẹ̀ ni nínú náà tó ni wípé owó èlé ní gbígbà a máa fa kí owó kó di tí ó parun ì pa owó ì parun ni ọlọ́run bá subhanahu wa ọlọ́run jẹ́ àmọ̀ wípé yamhaku Allahu riba wa yurbi sadaqat ọlọ́ni gbogbo ntí máa ń jówó èlé pátá òun ó parun òun ò ní jí ọ pọ̀ bó bá ti ń rewó jọ láti bí owó èlé tó rò pé rẹ yóò máa lékún sí ni owó òun ò ní lékún dípò kó lékún yóò yàtọ̀ máa dínkù sí ni ẹni pé ntí máa ń gbowó èlé tó bá rò pé jèrè ó lè fi ṣe nǹkan kan tó dáa ó lè fi tọ́mọ kọ́mọ wọn lálùbáríkà ẹ dákun ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run bá subhanahu wa ta'ala má gbowó èlé mọ́. lára ẹ̀ náà tún ni wípé owó èlé ní gbígbà yókù sí alkọ́lbà yìí máa jẹ́ kí ọkàn ẹ̀dá kó lé ni ẹ ní rẹ́dà kan tọkàn rẹ̀ tí ó le kokoko bí òkúta kírú ẹni báwọn kó tún wá jẹ́ olóríire ojúṣe aláwọ̀ bá sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ̀ wípé àwọn nǹkan bẹ léyìí tó ṣe pé máa ń kó orí burúkú bẹ́ẹ̀ dà nínú rẹ̀ jùmọ́dúnlá àìn wa qaswatul qalbi wa amali ẹ̀ ń tẹ́ bá rí àwọn wà mẹ́ẹ̀ta yìí lára rẹ̀ tó ṣe wípé èròǹgbà rẹ̀ ogun pọ̀ bákan náà ọkàn rẹ̀ bí òkúta yóò rí nítorí ẹ̀kọ́ pa lẹ́kún kó sunkún kó mi ọ́ jáde lójú rẹ̀ ojú rẹ̀ mọ̀ ní yọmi irú àwọn àpẹẹrẹ tá a fi dá olórí burúkú ẹ̀dá mọ̀nù ọlọ́ọ̀nṣẹ́ alórí rẹ̀ mọ̀ṣẹ́ á ní olórí burúkú ẹ̀dá láàrin náà tó ni wípé kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ẹni tí bá ń gbọ́ owó èlé yóò máa lúwẹ̀ẹ́ nínú odò ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa fi òkúta fún òkúta ni ó máa jẹ tí ẹ̀díjọ́ gbọ̀dọ̀ lè kíámà nínú àdìfẹ́ samra ọmọ jundub kọ́lọ́n bá kó bá níyọnu sí i òjíṣẹ́ lọ́wọ́ bá sùn níjọ́ kan ọ̀làlà àlàtọ́wálá ọwá ń sọ fáwọn sàbẹ́ ó ló ń bẹ lójú oorun làwọn ọkùnrin méjì kan ní abáwá bá wọn ọkùnrin méjèèjì ọ̀hún onímọ́lákò jibril àti israfil nígbà tí wọ́n ọ̀hún wọ́n sọ fún un pé intolic intolic gbéra ńlẹ̀ ǹdí ńlẹ̀ jẹ́ àmà lọ anabi ni òun bá tẹ̀lé wọn la bá bẹ̀rẹ̀ sí ní lọ níbi tá a ti ń lọ a pàdé arákùnrin kan léyìí tó ṣe pé ó dùbúlẹ̀ ẹnìkan bẹ lórí rẹ̀ òkúta ńlá àfi wò lórí rẹ̀ yóò sì fọ́ orí rẹ̀ orí òtúká yanga òkúta wọn ó yí lọ yóò tún lọ gbókúta wọn kó tó padà dé orí tó fọ́ tẹ́lẹ̀ yóò ti sọ dí padà yóò tún gbókúta yóò tún lẹ̀ mọ́ orí wọn ó tún fọ́ lórí ìṣesíhun ìníyàn wà ó ló ń béèrè pé ta lẹ́ni yìí ẹ̀yin ọ̀rẹ́ méjèèjì ó ní tí a sàṣọ fún ni pé ntọ́lẹ́kì ntọ́lík kálọ̀ jálọ̀ játẹ̀ síwájú níbi ìrìn wa ọ̀rọ̀ yìí gbọ́n pọ̀ ṣùgbọ́n bí tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé ó láwọn tún wá búrin búrin àmọ́ wá rí ọkùnrin kan létí bèbè odò arákùnrin yìí òkúta ń bẹ ní gbogbo ẹ̀gbẹ́ àti iwájú rẹ̀ òun tó wá ṣàkíyèsí pé ẹnìkan ń bẹ nínú odò ọ̀hún gangan odò ẹ̀jẹ̀ lẹ́yìn tó ṣe pé ó ń lúwẹ̀ẹ́ lọ bó bá ṣe á lúwẹ̀ẹ́ lọ tó lúwẹ̀ẹ́ bọ̀ yóò wá bá arákùnrin tí ń bẹ létí bèbè odò tó kúta ń bẹ lọ́dọ̀ rẹ̀ yọ lanu yóò sì sọ òkúta yọ sọ sí yẹn ni pé wọ́n tó ń gbowó èlé láyé ń bí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà yẹn ni pé tó bá ti lé ń kú báyìí tí ìdíjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà nínú hayatu barzakhiya ìsẹ̀mítẹ́lẹ̀ ó ṣe láforífodi pé ayé àti ọ̀run nínú odò ẹ̀jẹ̀ ló ti máa lúwẹ̀ o òkúta ńlá ọmọ ajẹ bókúta gbóná ni bí ètí ògbóná ni àti ẹ̀sìn kúkú mà kọ́lọ́mù bá kó sànù wa ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó lọ sí sámà tó lọ gba ìrun wa ní sámà lóru Isra wal Mi'raj tánàbí tó lọ gba ìrun wá ní sánmà lára tánàbí rí lọ́jọ́ náà lọ́hùn ó lóun rí àwọn èèyàn kan tó ṣe wípé ikùn wọn gbẹ̀ǹdùgbẹ̀ǹdù báyìí lórí bí ilé òun á béèrè pé tọ̀ ìrẹ́ Jibril àwọn wo ni ikùn wọn sì gbẹ̀ǹdù bàǹbàǹbà yìí ó láwọn tí ń gbowó èlé nù nígbà tí ń bẹ láyé ẹ̀yà bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá yàtọ̀ sílẹ̀ yẹn kó tó dijọ́ gbẹ̀ǹdà lùkìá nígbà tí wọ́n bá fẹ́ jí ẹ̀dá dìde nínú sàárè nígbà tí wọ́n bá jí àdìde nínú sàárè tí wọ́n bá fọn fèrè pé ọ́rẹ́à gbogbo ẹ̀dá tó ti kú pátápátá ẹ̀ǹdẹ́ ńlẹ̀ gbogbo egun tó ti yẹra gbogbo ara tó ti já ẹ máa sọ dí padà ẹ máa di ẹ̀dẹ́yìn padà nígbà tá a bá di ẹ̀dẹ́yìn tán á wà méré á máa sọ lọ sí arúndùn mashar níbi tọ́lọ́mọba tí ó ti ṣe ìdájọ́ láàrin gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá ni ó sáré ẹni tí ń gbowó èlé onú ọ̀fẹ́ sáré lọ́jọ́ tá a wí ṣùgbọ́n ìdìde tiẹ̀ àrà ọ̀tọ̀ ni ìdídé ti nira ni nínú suratul Baqara Allah subhanahu wa ta'ala sọ pé alladhina yakuluna riba la yakumun illa kama yakumu alladhi yatakhabbatu shaytanu minal mas dhalika bi annahum qalu innamal bay'u mithlu riba wa ahalla Allahu al-bay'a wa harrama riba ọlọ́ni gbogbo àwọn tí a ń gbowó èlé pátá tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà la yakumun illa kama yakumu alladhi yatakhabbatu shaytanu minal mas wọn ò ní lè dìde ńlẹ̀ lọ́jọ́ náà àfi kí wọn ó dìde nídìí ẹni tó ṣe wípé àágànnà kọlù ìdìde ẹni tí wàá pa tó gbé ìdìde ẹni tí àjànù tó kó sí lára ìdìde ẹni tí àṣetọ́n tó fọwọ́ òní wọn ò ṣe dìde lọ́jọ́ tá a wí bí a ṣe ń ṣubú ni wọ́n máa dìde bí a ṣe ń dìde bẹ́ẹ̀ ni wọ́n máa ṣubú kí wàá ní tọ́fà tọrọ wọn fi rí bá wọn ní tọ́fà ni wípé dáàlì kàbíyàn náà ń kọ́ ọ lò ẹnìyàn màlúbẹ́yàn mẹ́tọ́ lọ rí bá nígbà tí a ń bẹ láyé wọ́n pòwe asani sukuta fún adánwò wọn ò mọ̀ gbọ́ pé owó èlé èèwọ̀ ni títà rírà lọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ ní táwọn máa ń sọ ni pé bákan náà ló ṣe rí ẹni tó gbowó èlé àti ẹni tó tajà pé bákan náà ò ní àṣírí ọlọ́ọ̀ni ẹ sọ fún wọn wa halallahu al-bay'a títà rírà ọlọ́ọ̀ni ń ṣe lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n owó èlé ní gbígbà wa harrama ar-riba owó èlé ní gbígbà ọlọ́ọ̀ni ọlọ́ọ̀n bá ò ń ṣe ní èèwọ̀ yẹn ni pé ni pé ẹni tí bá ń gbà tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà nígbà tí wọ́n bá fan fèrè tí gbogbo ata ń sáré lọ sí ardul mahashar níbi tọ́lọ́mọ bá tí ó kó àjọ tí ó ti ṣe ìdájọ́ láàrin gbogbo ẹ̀dá òun náà fẹ́ dìde o ṣùgbọ́n bí ṣe ń ṣubú bẹ́ẹ̀ ni yóò máa dìde kọ́lọ́mọ bá kó sànù wa láàrin náà tún ni wípé ẹni tí bá ń gbowó èlé ó ń fẹ́ bọ́lọ́mọ bá jagun nu subhanahu wa ta'ala ó dojú ogun ó múra álẹ̀ dogun pẹ̀lú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ni nínú ayé alukur'an ọlọ́run ní fàyín túbútún falakumru oṣù àmúwálẹ̀kùn ọlọ́run níbẹ̀ bá tuba tẹ́ ẹ jáwọ́ ń bi owó èlé níbí bá a jẹ́ wípé owó yín tó jẹ́ kápítà kò rí owó tẹ́ ẹ yá wọn tẹ́ ẹ yá yàn ẹ̀yìn lẹ́ni ẹ gbọ́dọ̀ yan jẹ́ wọn ò sì gbọ́dọ̀ yan ẹ̀yìn náà jẹ́. àyà tí ó wá síwájú rẹ̀ ọlọ́run wá ní wípé fàmọ́njà ò mọ́ àyìndọ̀tún mi rọ́bì fàǹtà fàlàwù màsálàfà ẹnì yòówù tí wàásí ìkìlọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó dé bá lórí ìṣesí kan lórí ìwà burú kan tí ń wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá jáwọ́ tí ò wùwà tí ò dáhùn tí ò wù mọ́ fàlàwù mà sálàfà ọlọ́run ní àwọn èyí tó ti wù lọ òun ti forí ẹ̀ jì o wàá mú ìlàlá tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ rẹ̀ ó tún dọ̀wọ́ ọlọ́run ṣùgbọ́n ẹni tó bá ṣe wípé kò wá túbá a jẹ́ pé fáadánù bíi harbin minallahi wa rasuli ẹ̀yà amúrò lẹ̀ dọ́lọ́wọ̀n bá o àtòjíṣẹ́ rẹ̀ o sáàlè bọ́lọ̀ ń jagun sáàlè bójúṣe rẹ̀ sáàlè bá jagun a tó bẹ́ẹ̀ àti ẹ̀rí náà àwọn afáàtì sọ pé kìí sogun wọ́n nílò ẹni bẹ́ẹ̀ kọ́ ya mọ̀ pé òun ó jẹ ìyà òun ó jẹwé ìyá mà ìyẹn nínú ná ọlọ́mọ mà sí àlọ́mọ náà sí àlọ́mọ àlùjánnà onídẹ̀ra lọ́nà àwọn aburú tí mbẹ́mbẹ́ náà tó ní wípé ẹni tí máa ń gba owó èlé ìmá gbà á kìí jẹ́ kálùbáríkà kọ́ wọnú owó ìmá gbowó èlé a máa jẹ́ kí ìwọ̀ ọ̀daràn ìmọ̀ jẹ́ ọ fọ́nká láàrin ìlú ni ọ̀rẹ́ wa kan a ṣe kìlọ̀ fún mọ́ gbowó èlé kò mọ́ gbọ́ àfìgbà tó gbà á ọ wá gbà á ìgbésí ayé wa lè fún un láàrin bí oṣù kan àbọ̀ tẹ́ ìgbowó òun owó ń sì pòórá kọ́mọ́ tó fi ṣe mọ́ àwa abilé rè pétọ́ bó o ní oníkò tiẹ̀ yé mọ́ òun sáà ń pọ́n fi rajà ni òun lọ ọ̀nà òun rajà bó lówó rẹ sí á lọ oníkò tiẹ̀ yé mọ́ ẹ máa wọ̀ lọ́hùn ẹ máa wọ̀ lọ́hùn bí ṣe ń ṣe mẹ́ẹ̀dá lára ọlọ́run ni ọmọ gbà kì í ṣe bọ́lọ̀ ó ní ààyè kan tó fẹ́ ká ti máa wá yáwó tàbá yáwó lọ́dọ̀ rẹ̀ inú wa ń bi rárá kò rí bẹ́ẹ̀ àṣì àpọ́nsùn lọ́ọ́rí ni tara ẹ̀ ní à ń lọ fún un àṣì ìjà àpá kéèlè làjà kéèlè àṣì ní ń gbé so ẹ dákun torí ọlọ́run ọba bọ́lọ̀ ń bá ti ní nǹkan ọ̀dà ẹ dákun ẹ jẹ́ á jìnnà sí i lára àwọn abala etí owó èlé tó wá wọ̀ léètọ́ gbajúmọ̀ lọ́dọ̀ wa ń bí èkíní bẹ́ẹ̀ oníkáyà ni lówó káyá ni lówó ká sì fi èlé kún ẹ dákun ẹ̀já bẹ̀rù lọ́wọ́n ba èlé ntí ọ̀dà ò ló kọ méjì kọ̀ dá náà ni sànú ọmọ nìkejì rẹ kọ́nà ọba subhanahu wa ta'ala kò lè sànú tiẹ̀ náà yíyá lówó láì ní fi èlé kún irhamu man fil ardi yarhamukum man fis sama ẹ sànú àwọn ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ kọ́nà ọba tí ń bẹ ní sámà kò lè bá a sànú ẹ̀yin náà lára àwọn ojú tá à ń fi gbowó èlé lọ́dọ̀ wa ń bí oní bank interest ńlọ́wà ẹlẹ́mìíràn sọ pé ẹ́ ṣebí báńkì báwọn náà fi ń ṣòwò ni ẹ̀ wọ́n sì fún un lówó ṣebí báńkì tó bá jẹ gbèsè sẹ́ẹ̀jọ san ǹjẹ́ ọ̀rọ̀ àpilẹ̀ sọ sí ń bẹ láàrin wo àti báńkì pé tọ̀ owó tí mo ya yín yọ ẹ máa fi ṣòwò ni o iye báyìí ní máa gbà lórí rẹ o tẹ bá jèrè àjọ pín ni o tẹ bá ṣọ́ọ̀tì náà àjọ pín ni ǹjẹ́ lẹ́yìn ń bẹ láàrin wo àti báńkì bì kò sí. lára ẹ̀ náà bákan náà oníbi ètò ṣíṣẹ́ owó mo wà ní hall kan níjọ́ kan mo fẹ́ wọnú hall mo sáré pa àwọn obìnrin kan wọ́n dúró sẹ́nu ọ̀nà wọ́n gbowó tuntun tuntun wọ́n gbé lọ́wọ́ ìgbà tí màá wá jáde padà màá gbọ́ tẹ́nìkan sọ pé bó lẹ ṣe ń sowó yín ó ní tútò tìrì ni màá béèrè pé kí ni túmọ̀ tútò tìrì wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé wọ́n ó fún ní three thousand naira yóò fún ní two thousand naira owó tuntun ẹ̀mọ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ọba ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ọba àwọn nǹkan wọ̀nyí kò da ọlọ́run ọba ọ̀fẹ́ ntọ́lọ́run ọba ọba ti fẹ́ tọ́lọ́run bá ti ní ọ̀dà kò lóko méjì ntí ọ̀dà náà ni ẹ̀jẹ̀ ajínà sí kálíbà ìbáyọ̀ ọlọ́run kálíbà pàdé nínú ẹ̀ náà bákan náà nínú àwọn owó èlé èyí tó tún gbajúmọ̀ lọ́dọ̀ wa ń bí ó ní àwọn owó èlé táwọn kọpírẹ́tìfù èyí tí a máa ń gbà lọ́wọ́ àwọn èèyàn ẹ dákun ẹ Ọlọ́run bá èlé ó kéré èlé ni èlé ọ̀pọ̀ èlé náà tún ni o kódà tí dórí lóònù tíjọba máa ń fáwọn èèyàn léètò tó pé ní à táwọn fi kún just three percent even kó ṣe zero point one percent nílẹ̀ bá fi ṣe èlé náà lèlè ń jẹ́ ẹ̀dàkọ̀ ẹja bẹ̀rù náà bá ẹja jìnà sí. kí wọ́n á lọ́nà àbáyọ kó ń bi ewé èlé ẹgẹ́ bí sàdíà Islam bó ṣe làkàlẹ̀. ìkíní ó ní alikọ́rọ́dọ̀ ìyánilówó léyìí tó ṣe pé kò ní bí èlé kò ní mú èlé kankan kò ní mú dání. ìyẹn yá hundred thousand lọ́wọ́ rẹ̀ ngbọ́lọ́ ọ̀dà padà ẹ̀mí ni ó sì fún hundred thousand nígbà tí ọ̀dà padà hundred thousand náà ńlọgbà lọ́rẹ̀ láì fi èlé kankan láì fi kún ẹ bá ti ń ṣe báwọn yóò máa láàánú òjò ó máa rọ̀ bó sì yẹ kó rọ̀ òòrùn ó máa ràn bó sì yẹ kó ràn atẹ́gùn tí ò ní fẹ́ lé lọ́wọ́n bọ́ fẹ́ lù wá òjò tí ò ní wọlé tí ò ní ba nǹkan jẹ́ lọ́wọ́n bọ́ rọ̀ fún wa nígbà wo tába ti ń láàánú ara wa tá a ya adi òkúta sẹ́rù ẹni tó fúyẹ́ a máa fara nira wa níbi ètò wóríyá lára àwọn ọ̀nà àbáyọmí tí Islam gbé wá ó ní mùdọ́rọ́bà yẹn ní pé ń tọ́ fẹ́ yá lówó yẹn dípò tó fi yá lówó tó fi gba èlé lé lórí ẹ dìjọ negotiate láàrin ara yín ń yọ ní hundred thousand naira ó máa èrè tó o bá jẹ èmi àti àjọ máa pín láàrin ara wa láti pàṣẹ bẹ́ẹ̀ ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ yóò níṣẹ́ lọ́wọ́ ọkàn rí ó balẹ̀ lórí owó tó yá kò ní máa sáré pé bó ní í ṣe dá padà bó ní í ṣe dá padà bó ní í ṣe dá padà so ọkàn rí ó balẹ̀ yọjọ lóòótọ́ láti pàṣẹ bẹ́ẹ̀ onú oníṣẹ́ lọ́wọ́ láti pàṣẹ bẹ́ẹ̀ òun gan tún lè padà tún dẹ́ntì ọ̀dà dúró fúnra rẹ̀ yàtọ̀ sílẹ̀ yẹn ni pé owó èrè tí bá ń mú wá yóò máa wá báwọ̀ náà lọ́nà àlàálì ó kéré ọ̀pọ̀ ní ìbùkún ọlọ́run bá yọ wọ́ ẹ dákun ẹja bẹ̀rẹ̀ ọlọ́run bá o ilé ọ̀dà o lọ́dọ̀ àwọn béèrè táwọn èèyàn máa ń béèrè ni wípé ẹni tí ń gbàjọ owó àkọ́kọ́ tó bá kọ́kọ́ gbà wọ́n ní àjọ àkọ́kọ́ àkọ́dá wọ́n ní ti alájọ sí kèésèlé lélẹ́yìn náà kèésèlé o owó iṣẹ́ tí alájọ ṣe ń lò fún kọ́lọ́ọ̀bá kó sànù ẹnì kọ̀ọ̀kan wa bí àṣírí máa nìyí lórí ìjókòó ti eléyìí níta ti ń ṣe àgbéyẹ̀wò òun náà ni èlé àtọ́jú tí Islam tó fi wo owó èlé ní gbígbà èèwọ̀ ni o bó tẹ̀ pé èlé nínú ṣẹ̀ríà Islam oríṣi méjì ni èlé ìta sọ ní ìsìn ó ní èlé tó jẹ mọ́ bíi owó yá èlé mi ń bẹ tó jẹ mọ́ bíi ti ọjà títà ìfọjà jìrọ ọjà láàrin ara ẹni bíi ẹ̀wà ní ìsìn lápèjúwe ẹ̀wà oríṣi bíi márùn oníbẹ̀ lọ́dọ̀ wa ń bí olóyin ń bẹ tọ́jọ́ wà pupa funfun ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi bóyá mo fẹ́ ṣe ọ̀lẹ̀ lápèjúwe ẹ̀wà tó dáa jùlọ láti fi ṣe ọ̀lẹ̀ òun náà ni ẹ̀wà funfun ẹ̀wà Sókótó káwọ́rá nkankan ṣùgbọ́n ètí mo nílé ó jẹ́ ẹ̀wà olóyin so ìwọ sì ní ẹ̀wà Sókótó nílé tí n bá fẹ́ jírọ̀ pẹ̀lú rẹ̀ nǹkan méjì ó gbọ́dọ̀ pè sí nǹkan aláwọ̀kọ́ ni wípé kóńgò kan ìní ń fọ kóńgò kan nìwọ náà ó fún mi padà ó fún mi èmi náà ó sì fún ọ so tí ó bá ti lè lé ẹni pé tó ń bẹ ẹ ẹ wo lóyin iye báyìí ni ẹ ń ta eléyìí kéré sówó rẹ̀ táwa fi kóńgò méjì pààrọ̀ kóńgò kan eléyìí ọ̀lẹ́tọ̀ ní ṣẹ̀dá Islam ṣùgbọ́n tí ìran wọn bọ́ tó bá ti lè yàtọ̀ síra wọn ráìsì sẹ́wà èèyàn lè fi kóńgò mẹ́wàá ẹ̀wà èèyàn lè fi jìrọ kóńgò kan ráìsì májàmú kan péré lónìí gbàá kẹjọ fúnra yín láàrin ara yín tí ò sì lọ kábọ̀ níbẹ̀ bí a ní jókòó mi a tún mọ̀ tún palẹ̀ jù báyìí lọ kọ́lọ́mọba kó sọ àdì àsìgbà náà rọ́bà ní àti nàfi dóníyà hasana وفي الآخرة حسنة وكنا عذاب النار سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك